ìròyìn àgbọ́sọgbánù ò ní ìròyìn náà jẹ́ fún gbogbo ọmọ bíbí ìlú ilẹ̀ ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti àwọn ọmọ yorùbá nítorí pé kò sẹ́ni tó lérò ikú sí bàbá náà nígbà tí kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba lẹ́kàn moshood ali ògúnbádé kejì tí kábíyèsí wàjà ní ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ thursday ọjọ́ kẹrìnlá oṣù kẹta ọdún two thousand and twenty four tá a wà yìí ṣùgbọ́n báwo ni kábíyèsí ṣe wàjà gan ọ̀pọ̀ èèyàn ló ń kọ́ ha nítorí pé wọ́n ń gbọ́ pé bàbá náà ṣàìsàn kódà àwọn tó rí bàbá náà lóòrùn ọ̀sẹ̀ tá a wà yìí tán lọ kí kábíyèsí láàfin ni wọ́n ń sọ pé kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àti gbọ́ nǹkan tó ṣokùnfà ìpapòdà kábíyèsí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣì mọ̀ ọjọ́ Monday ìyẹn ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí ti ṣe ọjọ́ kọkànlá oṣù kẹta ìní kábíyèsí pé ọdún méjì lórí àpèrè àwọn baba ńlẹ̀ ìyẹn ọdún méjì gèrègè tó ti di olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ẹ rántí pé lọ́jọ́ kọkànlá oṣù kẹta ọdún two thousand and twenty two ní kábíyèsí di olùbàdàn ẹlẹ́ẹ̀kejì lé ní ogójì forty second olùbàdàn tó sì jẹ́ pé ọjọ́ monday ọ̀sẹ̀ tá a wà yìí ìní kábíyèsí pé ọdún méjì lórí ìtẹ́ àwọn baba ńlẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ìlú lọ kí kábíyèsí lọ́jọ́ monday tí wọ́n ń kí ikú oríire bẹ́ẹ̀ ni kábíyèsí dá ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò lóhùn ǹjẹ́ kí ló wá dé tó fi wá di pé lẹ́yìn ọjọ́ bíi mẹ́ta tí kábíyèsí gba àwọn àlejò tán kí kú oríire ọdún kejì lórí àpèrè ènìyàn wá dédé kéde ìpapòdà kábíyèsí tẹlifíṣàn yorùbá Tòótọ́ gbọ́ láti ọ̀dọ̀ àwọn ẹbí kábíyèsí lọ́nìkà forúkọ bọ àwọn láṣìírí wọ́n ní kókó láàárọ̀ ta kábíyèsí lè ṣùgbọ́n bó ṣe di ọjọ́ kejì ọjọ́ tí kábíyèsí pọ́dún méjì gèrègè lórí àpèrè àwọn bàbá ẹ̀ ìyẹn ọjọ́ Tuesday ìyẹn ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ kejìlá oṣù kẹta tá a wà yìí wọ́n ní ní ara kábíyèsí ó máa bẹ̀rẹ̀ sí ní yà torí pé kábíyèsí ó ní àwọn ní ibà lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n náà bẹ̀rẹ̀ sí ní máa tójú kábíyèsí nítorí pé wọ́n rò pé ibà téèyàn yóò kàn lo oògùn tí yóò lọ ni láì mọ̀ pé ààrẹ ọlọ́jọ́ ìlú mú kábíyèsí o nígbà tí wọ́n tọ́jú kábíyèsí tí ìtọ́jú náà kò gbà iná máa gbé kábíyèsí lọ sílé ìwòsàn University University College Hospital UCH tó wà ní ìlú Ìbàdàn níbẹ̀ ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ni máa tọ́jú orí adé títí tí ọ̀rọ̀ náà fi ń yíwọ́ tó ń kọjá ọ̀rọ̀ ìbà tí olóyìnbó ń pè malaria tí wọ́n pè é nígbà tí ó sì fi di ìrọ̀lẹ́ ọjọ́bọ̀ ìyún ọjọ́ Thursday tí í ṣe ọjọ́ kẹrìnlá oṣù kẹta tá a wà yìí ò ní eré ńlá máa wò tí ìrókò ṣubú lulẹ̀ tí kábíyèsí ọba Lẹ́kan Mashood Balógun tó sì wàjà sílé ìwòsàn UCH ṣáò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ yí pé ọ̀pọ̀ àwọn ọmọ ìlú Ìbàdàn ní ìpapòdà kábíyèsí ṣe ní kàyéfì bẹ́ẹ̀ ni gómìnà ṣèyí mákindé ó ṣàpèjúwe ìpapòdà kábíyèsí gẹ́gẹ́ bí igi ìrókò ńlá tó ti wó ǹjẹ́ kí ni ìtàn ìgbésí ayé kábíyèsí ó ṣe pàtàkì kí ẹ mọ̀ wípé ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá ọdún 1942 ìyẹn October 18 1942 ìnáwó bí ọbalẹ́kan Mashood Balógun agbègbè agboolé àlè ìwò tó wà níjọba ìbílẹ̀ ìbàdàn north east ní ìlú ìbàdàn ènìyàn wọ́n sì bí kábíyèsí sí i tàbá ń sọ àwọn olùbàdàn ilẹ̀ ìbàdàn tó kàwé dáadáa tí wọ́n sì lajú ọba lẹ́kan mashood balógun wà náà àwọn olùbàdàn náà nítorí pé kábíyèsí kàwé dáadáa kódà ó tún kàwé ní òkè òkun nílé ìwé yunifásitì kan tí wọ́n pè ní Brunel University tó wà ní ìlú London lórílẹ̀‐èdè United Kingdom níbi tí kábíyèsí ti kàwé gboyè nínú ètò ọrọ̀ ajé ní ọdún 1973 kábíyèsí nígbà tó jẹ́ oníròyìn ìtọ́pọ̀ èèyàn kò mọ̀ ǹjẹ́ yìí jẹ́ mọ̀ yìí pé kábíyèsí ó jẹ́ olóòtú àgbà ìwé ìròyìn kan tó ń pè ní Nigerian Pathfinder tó máa ń jáde lẹ́ẹ̀kan lóṣù lọ́dún díẹ̀ lọ́pọ̀ ọdún sẹ́yìn bẹ́ẹ̀ ló tún ṣiṣẹ́ nílé ìwé ìròyìn Triumph newspaper tó wà ní ìpínlẹ̀ Kano gẹ́gẹ́ bí ga ṣe sọ kábíyèsí ò máa ń ṣe oníròyìn nìkan kábíyèsí máa tún jẹ́ olùkọ́ ǹjẹ́ mọ̀ pé kábíyèsí ṣiṣẹ́ ní ilé ìwé gíga Ahmadu Bello University tó wà ní ìlú Zaria ní ìpínlẹ̀ Kaduna lọ kábíyèsí máa jẹ́ olùkọ́ tó ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ àgbà ní ilé ìwé náà ǹjẹ́ èyí tó fẹ́ gbọ́ o kábíyèsí máa tó ṣiṣẹ́ lé àwọn iléeṣẹ́ ńláńlá yàtọ̀ sí àwọn iléeṣẹ́ tí kò lórúkọ àwọn iléeṣẹ́ ńláńlá tó làmìlaka káàkiri àgbáyé ìní kábíyèsí bá ṣiṣẹ́ nígbà tí wọ́n wà lọ́dọ̀ọ́ ìyàwọn Nigerian breweries ni àwọn tó ń ṣe oríṣiríṣi ọtí ẹlẹ́rìndòdò àti iléeṣẹ́ ńlá iléeṣẹ́ epo rọ̀bì orin ní Shell yàtọ̀ sí eléyìí ǹjẹ́ ẹ̀yin tún mọ̀ pé olóṣèlú ni kábíyèsí kábíyèsí máa díje du ipò ààrẹ orílẹ̀-èdè yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party ìyún SDP ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn yàtọ̀ sí eléyìí kábíyèsí ó mà tún ṣe ojú ó ṣojú agbègbè Ìbàdàn ìyún ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ Central ní ilé ìgbìmọ̀ asòfin àgbà láti ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 1999 sí ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2003 sẹ́nẹ́tọ̀ Teslim Fọlárin ni ló sì gba ipò lọ́wọ́ kábíyèsí nínú oṣù kẹfà ọdún 2023 náà ó tún ṣe pàtàkì láti jẹ́ kí ẹ mọ̀ o wípé kábíyèsí tún du ipò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lágbà ẹgbẹ́ òṣèlú people's democratic party kí kábíyèsí tó darapọ̀ báwọn baba ńlẹ̀ ó ní olùbàdàn èkejìléní ogójì forty second olùbàdàn lẹ́yìn ìpapòdà kábíyèsí ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngúnnísọ àkọ́kọ́ ẹni kábíyèsí ìlú sì di olùbàdàn lọ́jọ́ kọkànlá oṣù kẹta ọdún two thousand and twenty two ní báyìí olùbàdàn ilẹ̀ ìbàdàn ọba lẹ́kan mashood balógun náà tún ti wàjà báyìí o tó sì jẹ́ pé inú ìbànújẹ́ ni làwọn ẹbí ará ọ̀rẹ́ àti àwọn ọmọ ilẹ̀ ìbàdàn irmão Abaio.